mà ṣe o ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn tọkùnrin yìí ṣègbéyàwó ló kú lójijì inú ọ̀fọ̀ àti ìbànújẹ́ ni àwọn mọ̀lẹ́bí ọkọ ìyàwó tuntun kan Peter Andrew Adagazu wà báyìí nítorí bí ọkùnrin náà ṣe jáde láyé lójijì láàrin ọ̀sẹ̀ mẹ́ta tó ṣègbéyàwó gẹ́gẹ́ báwọn ẹbí ẹ̀ ṣe sọ kò tí ì ju ogúnjọ́ lẹ́yìn tọkùnrin náà ṣègbéyàwó alárinrin lọ tó fi fi ayé sílẹ̀ láàárọ̀ ọjọ́ ẹtì Friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún yìí lẹ́yìn àárẹ̀ díẹ̀ lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ni olóògbé Adagazu àti ìyàwó rẹ̀ Blessing Christopher ṣègbéyàwó nílànà Kristẹni nílé ìjọsìn St Patrick's Catholic Church tó wà nílùú Akwanga nípínlẹ̀ Nasarawa ọkùnrin tó fayé sílẹ̀ lẹ́yìn àìsàn ráńpẹ́ yìí ni àwọn mọ̀lẹ́bí sọ pé láti ọjọ́ kẹta ìgbéyàwó wọn ló ti ń ṣe ọkùnrin náà bí àárẹ̀ ṣùgbọ́n tí wọn kò mọ̀ pé ohun tó lè mú ẹ̀mí ẹ̀ lọ lójijì bẹ́ẹ̀ ni àdúrà ní gbogbo ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àti alábàágbépọ̀ olóògbé tí wọ́n gba orí ẹ̀rọ ayélujára lọ láti kẹ́dùn ikú ẹ̀ ń ṣe pé kí ọlọ́run fún ẹ̀mí rẹ̀ nísinmi kó sì dúró ti ìyàwó tuntun tó fi sílẹ̀ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀. Munisola saka ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétíìgbọ́ yín